أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا نوحا إلى قومه ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا ما سمعنا بهذا في آبائنا الأولين إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين أصدقكم الله سبحانه الحمد لله إليتي في أعنوار في سواء كلين إليه سي قجات الجديله إنتين nínú ọ̀sán ọ̀rọ̀mọ̀tán ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún pàdé ní àádọ́ta ìtọ́ra السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لتزاد صورة المؤمنون لتعد نهاية إلى فتح للوجن لكي طلع وضع بس أخوانك قصة نوح عليه السلام وقومه لتنبي نوح حتى وعزاره الله سبحانه وتعالى tí ń fún ní òwe ìbànújẹ́ inú nígbà tó ń rántí tọ́ rẹ pépé ṣe ìlọ ìlọ fún wọn nípa ìyá ọlọ́run ọba èyí tó di koko tí ó jẹ àwọn ẹni tó bá ṣe ẹbọ sọ́lọ́run tí wọ́n sì yàtọ̀ àṣẹ rẹ̀ tí wọ́n tún wá pe àwọn àrántí rẹ̀ nírọ̀. ولقد أرسلنا نوحا إلى قومه ọlọ́run ní pàpà àtàránì sí àtàránì àdìlóhù sáwọn ọjọ́ rẹ̀ فقال يا قوم اعبدوا الله Ewu sáà lẹ́bí lóòrùn sọ náà ní pé mọ́pàá inú ìjọ mi ọlọ́run ọba nìkan ní ẹ̀sìn Ìrùbùdú lọ́ha máa lẹ́kùn min ìláhìn ọ̀rọ̀ Ọlọ́run nìkan ní ẹ̀sìn, ọ̀sọ́lọ́run ní ìtọ́lẹ́tọ́ sí jọsìn wọ́n yàtọ̀ sí Allah. Afẹ́lá tẹ́tẹ́kù. Ẹ̀mí báyọ̀ ọlọ́run ní, ẹ̀mí bẹ̀rọ ọlọ́run ọba nípa ìmá ṣẹ́kọ́ sí. Àwọn ìtọ́ wá jẹ́ aṣáájú àgbàlagbà nínú àwọn ìjọ rẹ̀ kílìsì tí wọ́n kọ́ ọ̀rọ̀. فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين فقال الملأ الذين كفروا من قومه فقال الملأ الذين كفروا من قومه àwọn ẹni tó wá jẹ́ àgbàlagbà nínú àwọn ọjọ́ náà wọ́n wá ń sọ báyìí aláìlú gbàgbọ́ ni wọ́n ni wọ́n Màá àgbàjọ́ ìgbàgbà wà àgbàyà ni. Àwọn àgbàyà aṣáájú ojú nínú ìjọ lórí tí wọ́n jálá ìrìnàjò wọ́n wá sọ wáyé wípé. Màá dá ilà àbáṣárù ní sílòkò. Ìwọ̀n tí wọ́n sọ jáde náà ni pé eléyìí ò èèyàn bí wá ní àdábìnú wọn bá rí èèyàn bí oyún náà ní ọjà kankan. Ìrìnàjò ayé ni ọfẹ́ lọ́lá jù yí lọ ní. Ọfẹ́ lọ́lá jù yí lọ ní. Ọfẹ́ ga jù yí lọ ní ọfẹ́ tóbi jù yín lọ ní pẹ̀lú kó pera rẹ̀ lánàá di bíbẹ̀ fún ẹ̀dá bí yín ni bóò ni wọ́n sì wá rẹ́ni sí tí wọ́n ní rẹ́ni ọkàn fẹ́ jù yín lọ fẹ́ lọ́lá jù yín lọ ní. wàláwò ṣá àlọ́hùn là ń zàlámàlà ìkà. ẹ tọ́lọ́ ń bá fẹ́ ni ọlọ́run ọba tó sọ àwọn màláìkà kalẹ̀ wọ́n máa wá jíṣẹ́ fún yìí. ma sami'na bi hadha min fi aba'ina al-awwalin. wọ́n ní sọ́lọ́run bá fẹ́ ni wọ́n fẹ́ sẹ́ǹdì ànẹ́bì kan màláìkà ni ọ̀gá rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ kò ní jíìyà àwọn ọ̀gbọ́n eléyìí rí kíkọ́ náà gbé ẹnìkan ká dìde lójú èèyàn wọ́n wá jà nẹ́bí ọlọ́run lára àwọn bàbá wa tó ti lọ àgbọ́rí in hadha illa rajulun bihi jinna in huwa illa rajulun bihi jinna fatarabbasu bihi hatta hin wọ́n ní in huwa wọ́n lànàbì ló wù yọ jẹ́ nǹkankan ẹ̀lá rọ̀jù ló wù yìí ìjẹ́ na àti wíìlì ànábì ọlọ́run ló ń pè wéèrè wéèrè ní nítorí pé ń sọ fọlọ́run bá rẹ̀wọ̀n sí iye fọlọ́run dáhùn sàlẹ́sà láàrin pẹ̀lú sí ọyọ́ wéèrè ní kò mọ ohun tí ń sọ ní ọ̀tà ọgbà sóògbé yìí ẹ̀yẹ máa retí ẹ̀ àtàrí ẹ máa retí ẹ̀ títí dásìkò kan ẹ sùúrù dásìkò kan ẹ kò sí mi nípa ẹ̀ nígbà tó bá padà kú tán. Eré ilé sùn sí àwọn ìjọ lóhùn tí wọ́n pàdé lóhùn nípa títí wọ́n lọ síbi ìmọ̀ ọba lọ́kàn. Nàbí aláyé ló wà lè sọ́lá lọ́sọ́lá, ọwọ́ abẹ lọ́wọ́, tó sóhùn ní بما كذبون قال رب انصرني بما كذبون النبي صلى الله عليه الصلاة والسلام هو عكي صلى الله عليه وسلم pẹ̀lú bí wọ́n ti pè mí nírọ̀ yìí bóò lọ́lọ́run ti wá rìn lọ́wọ́ bóò lọ́lọ́run ẹ̀kọ́ lọ́wọ́ bá ń fún ní nírò nípa nẹ́bí inú òhùrù àrẹ́lẹ̀ ìṣọ́lá nígbà tó ké sí àwọn ìjọ rẹ̀ àbí tó ké sí ẹlẹ́dàá rẹ̀ tó ń wà tìlẹ̀yìn ọlọ́run lórí ìjọ rẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá ti kúrò wá tó áyá ní tó fọ̀dà àárọ̀bà wù àní màgúlógó fáńtàṣẹ́. fọ̀dà àárọ̀bà wù àní màgúlógó fáńtàṣẹ́. ẹ aláǹdẹ̀bí inú wà ní sọlá sọ̀sọ̀lá kí tẹ́lẹ̀ dáa rẹ̀ wọ́n á ní ọba ánì màsùlùmù ìfàǹtàṣẹ wọn ti borí mi ọlọ́run ò ṣàtìlẹ́yìn fún mi níbi báyìí ọlọ́run wá ní mọ́rún sọ pé rọ́bì sóúnì bí wọ́n kàzàbù ọ̀nà rọ́bì sóúnì bí máa kàzàbù adẹ́bìnrin wa ní sọ́látù ọ̀sàlá ó ní wọ́n lọ́wọ́ ẹlẹ́dàá mi ràn mí lọ́wọ́ pẹ̀lú bí wọ́n ti pè mí nírọ̀ yìí wọ́n nígbà yẹn lọ́wọ́ wá pàtàkì gbúrú láṣẹ kíkọ́ lọ sí ọkọ̀ ojú omi dáadáa tó sì kó ẹnu méjì méjì sínú akọ abo nínú rẹ̀ kọ̀ọ̀kan ẹranko ní irúgbìn méjì èso méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti pé kókó àwọn ará ilé rẹ̀ síbẹ̀ àpàwọn ẹni tí ọ̀rọ̀ ti parí báwọn ilé yẹn ọkọ̀ àrùn yọkùn. قال رب انصرني بما كذبون انا اظن بلون بلون بلدا برمسي فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا الله يوان انت يوسع النبي عليه الصلاة والسلام يوسع أن اصنع الفلك لا سيقول bí ààyò nìna pẹ̀lú kí wa àtọ́lọ́run lójú lójú tọ́tọ́ sí ọlọ́run ọlọ́run lọ́wọ́ lọ́wọ́ tọ́tọ́ sọ́lọ́run ọlọ́run ní ojú fún èyí tó tọ́ sí ọlọ́run ní iwájú èyí tó tọ́ sí ọlọ́run ní arẹ́fẹ́fà nẹ́bí ló ń pè sí ọkọ̀ ojú omi bí ààyò nìna pẹ̀lú kí wa Mọ̀wáàdìnà àti pẹ̀lú bí sí àwọn ọlọ́run ọba. Ìgbà já àmìrìnà wà fáwọ̀ ìtànú. Tọ́kọ́ wá di ìfẹ́ àṣẹ wá dé. Tàṣẹ wá bá dé kí láṣẹ yẹn. Òun làṣẹ ìparun. Tọ́bá padà dé. Wọ̀n bá àṣàdúró. Ó di wípé ilé iṣẹ́ bọ́ọ̀dì ó di ohun tí omi tún jáde nínú ẹ̀ káfẹ́ wá bá dé tọrọ rí bẹ́ẹ̀. Fàṣlókè sí ha mi kò lè za ọjọ́ ìní ìsìnlẹ̀yìn. Tọ́ba rí bẹ́ẹ̀ ajá sí pé kò yá kó ohun méjì méjì akọ abo èèyàn ní ẹranko ní irúgbìn ni kó méjì méjì. Wà á halaka illa man sabaqa alayhi alqawlu minhum. Àwọn ará ilé rẹ̀ náà fún wọn, àfàwọn ẹni tí ọ̀rọ̀ lọ́wọ́ bá ti ṣáájú báwọn olóyìn ọ̀pàá Wọ́lá àtùkọ́ tí ní ti lẹ́bí bọ́lámú ìlú. Ilé mi sọ̀rọ̀ ẹ̀rẹ́ àmẹ́bí rúrù nípa àwọn ẹni tí wọ́n já lágbòsí innahum mughraqun. Tọ́lá wọn yẹn ní kò sí tàbí ṣùgbọ́n, a tẹ̀ wọ́n rìn sínú omi ni. Ìtumọ̀ rẹ̀ ní pé nígbà tó ti wí pàtàkì lóru alayhi salatu wa salam. Tọ́jà ní sísọ́kalẹ̀ òjò tó tóbi. Ọlọ́run sọ fún pé tọ́ ti gbáàlì, má jáàrú má sì ní sánmà pípọ́nà ọ̀rọ̀ nípa oṣù sọ pé kọ́lọ̀run yọ wọn lára bóyá wọn ajẹ́ nígbàgbọ́ nítorí pé mo ti ṣèdájọ́ páwọn ẹni yìí wọ́n ń parọ́ nítorí àìdìgbàgbọ́ àti kọjá àlàsí bẹ lára wọn ìtàn yìí ó ti ṣáájú ní sọ́tò lóòtù tí ò ní di ká fi túṣàn rẹ̀ mọ́ قول الله سبحانه وتعالى فإذا استويت أنت ومن معك على الفلك فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين قالوا فإذا استويت أنت ومن معك على الفلك nígbà tó جوتوتا àtàwọn tẹ́jọ́ nígbàgbọ́ ẹwà nínú ọkọ̀ ojú omi tọ́gbà sínú ẹ̀kọ́. Sọ̀kúlì alhamdulillah. Kọ́ máa ń sọ ibi ọpẹ́ ní fọ́lọ́n. Àlẹ́bí iná jàánà mìnà ìkọ̀ omi zọ́ọ̀lì ní. Ọlọ́run tó là wá lọ́sọ̀ àwọn ọ̀dọ́ alábòsí wọ́n ní yẹn ẹjọ́ rọba dẹ́dà. Tọ́sọ̀ wáyé tó wọ̀ وجعل لكم من الفلك والأنعام ما تركبون الله قد كلفين وقجومي àtàwọn ẹran yẹn èyí tẹ́ máa gùn ẹ máa gbọ́n ojú omi ẹ sì máa gùn àwọn ará fún mi máa lú. ìtẹ̀síwò aláàbòhó ní ìyẹ̀kùn mẹ́tẹ́kúrò ní mẹ́tàrọ̀ bí kọ́m.

Tàkùn lọ tó fi ṣe. Wa inna ila rabbina lamunqalibun. Àtúkọ̀wà ní ọ̀dọ̀ ẹlẹ́dàá wa lápadà fẹ́rí sí. Ànábì Nuhu alayhi salatu wassalam. Àṣẹ ọlọ́run ọba yìí ó lò. Ó sì kọ́lọ́run tó ní kó ṣe. Ó sì bẹ̀lọ́run pé ọkọ̀ rárá kàwó fi ha. وقال اركبوا في ب... وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها اوا سيقول يا جون ابونوا بسم الله مجريها bí orúkọ ọlọ́run tó lọ pọ̀ yí máa máa fi lọ lórí omi wọ́n mọ̀ sáà orí ó jẹ́ fi gúnlẹ̀ wọ́n lọ́rẹ́ tí ọlọ́run nígbà tó fẹ́rẹ̀ rẹ̀ nígbà tó wá gúnlẹ̀ tán ó tó wá fẹ́ lọ́tọ̀ fẹ́ wọ́n bì àlùbẹ́mì mọ́ngbàlá mú bá rọ̀ká. وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين نبي الله يزوم عليه الصلاة والسلام وقد دعا ببره ọkẹ̀ fi ká ní rábẹ́ wọnú mútò wà àbọ́kàdá wa tọ́lá ní tọ́pọ́rọ́ tó fẹ́ kí ìfẹ́ láyé ọ̀sọ̀ pé bísmíláì tọ́lá jẹ́ kútó náà tó ṣe ṣím bísmíláì ọ̀tà sí ṣím nígbà tó fẹ́ wọlé ọjárúkọ ọlọ́run ìgbà tó wá fẹ́ sọ kalẹ̀ ó tún wá bẹ lọ́run Fújọ́rọ́bí àzíní múnzàlá múbárọ̀ká. Rọ̀bí àzíní múnzàlá múbárọ̀ká. Ọlọ́wò sọ̀mí kalẹ̀ sí ibùsọ̀ kalẹ̀ alálùbáríkà. Wà tàbọ̀ èrú ìmúnzìlì. Tọ́lọ́wọ́n bá lọ lóore lẹ́ntí máa ń sọ ní kalẹ̀. Ọlọ́wọ́n wá ní ìnàbí dáríkà là àyà tẹ́rẹ̀. إن كنا لمبتلين إن في ذلك لآيات وإن كنا لمبتلين Ọlọ́run ní àyíbẹ̀nú iṣẹ́ yìí àti bọ́lọ̀wù ti la àwọn onígbàgbọ́n òdodo tó sì fa àwọn aláìsí ìgbàgbọ́ rẹ̀ ọwà bẹ́ẹ̀ àwọn àmì ìtọ́ka tó kíríà lórí gbogbo làwọn ẹ̀mẹ́lẹ́ ọlọ́run sọ níbi ìwòtọ́lọ́run bá fún wọn tí wọ́n gbà látọ̀dọ̀ Allah àti kọ́lọ́run lọ subhanahu wa ta'ala àti yóò wù mí adálèsè lórí ohun Káti ẹ̀mí ọlọ́run ọba ọlọ́run àwa ọlọ́run, a máa dín àwọn ẹ̀dáwò bí ẹ̀rùsálẹ̀ mọ̀rùsà ilé pẹ̀lú láàrin àwọn ọ̀rẹ́ńṣẹ́ sí wọn. Táwọn ànẹ́lẹ̀ ọlọ́run ọba yẹn tí wọ́n dá wọn lóhùn, àbí wọ́n ní dá wọn lóhùn bọ́rọ̀ tàbí lóhù sẹ́lẹ̀lì táwọn ọjọ́ rẹ̀ fún ọ̀bá gbọ́ sí parẹ́ ọlọ́run látàbí ló àtàwọn tó gbàgbọ́. nínú àwọn ànẹ́bí ọlọ́run bá òun lànẹ́bí húrùs pínsọ̀tọ̀ ààdé náà sàmúrù ìkánú méjèèjì làfẹ́ mẹ́nu bá ọlọ́run lè fún ìṣáná ní bá àdìrí ọ̀rùn náà ní ثم أنشأنا من بعدهم قوما آخرين ọlọ́run lẹ́yìn ànábì Núhù àtàwọn ọjọ́ rẹ̀ ọlọ́run la tún wá dá àwọn ọgọ́rùn ọdún ní òun làwọn ọjọ́ àádàlẹ̀kúlá àdáwọn lẹ́yìn ìbáyán فأرسلنا فيهم فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون oríṣi èròǹgbà méjì ni wọ́n láwọn kọrí nìtọ́lọ́ wọn bá ń wí òun ni wọ́n tẹ́ lánàá ìrìnlẹ̀ òòrùn àwọn míì rẹ̀ sọ pé àwọn sàmóòdù lágbàá lérò èyí yóò kí ìbá jẹ́ àwọn ọ̀gá nípa àwọ́dú ní nítorí bá àkàzá tí wọ́n mú sọ ìhàtò ìlàáfì dápadà sàn. ọlọ́run láwá rẹ̀ ń tẹ́ sáwọn ọgọ́rùn ọdún bí nẹ́bì ما من ما من إله غيره àti pé kò sọ́lọ́run ọba mi tọ́lẹ̀ tọ́ sí jọ lódodo jòun yẹn náà lọ àtàlá tàtàkùn èyí wá sí ilẹ̀ fáyọ̀ ọlọ́run ọba yẹn kó ṣe fóun nìkan lẹ́ẹ̀ وقال الملأ من قومه الذين كفروا وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة àwọn ẹni tó wá wúra wọn lẹ́sàájú àwọn àdàgbà má dánú nínú àwọn ọjọ́ rẹ̀ tí wọ́n já sáájú àgbàlagbà ní wọ́n nínú ọjọ́ rẹ̀ tí wọ́n jálà ìlú ìgbàgbọ́ wọ́n tó wá fi pípà di ìjọ́gbìn dalẹ̀ kìyàmọ̀ ní rọ́rọ́. Wà á tó rọ́fúnà hún fi háyà ti dúnyà. Àwọn ẹni darí amúwọ̀ yà láyé bí báyìí àyọ̀pọ̀rọ̀ pọ̀. Àhádá ilà àbáṣárù mi sínú Ìwọ́n tí wọ́n sọ jáde irú táwọn ọjọ́ Èyí ò jẹ́ kẹkàn ẹ̀dá bí yí ni. Yà kúlù ní máa tá kúlù náà. Irú oúnjẹ bẹ́yìn náà ń jẹ lòun náà ń jẹ. Ọ̀yẹ́ ṣọ́rọ̀bù mi máa tẹ́ ṣọ́rọ̀bù. Inú oúnjẹ tẹ́ Ìnàkùn. Ìnàkùn ìdá ńlákọ̀ sírú. Tẹ bá wá lọ tẹ̀lé dàbí irú yìí tó pẹ̀lú ẹ̀ láti ẹ̀dì fún yìí kẹ́ ẹ̀kọ́ lò rẹ̀. ajá nígbà ti ṣòfò ní. Àyẹ̀rìndùkún ẹnàkùn ìdá mi tún wá tún tùrọ̀ bá wà ìbọ́mọ ẹnàkùn kúrọ̀ jù. Wọ́n ti ṣe wá ń gbàlùkà ní fún yín ni àwọn àdàgbà má dàmí ẹni wọ́n sọ fáwọn ìyẹn wọn bẹ́ẹ̀. Inú àwọn ọ̀dọ́ òun àbíjọ sáré o wọ́n ní ìrìnsàlùkáwà ní fún yín pé tẹ́ẹ̀bá kúná tẹ́ẹ̀bí ìpẹ̀ tẹ́ẹ̀bí ikú ánìyàn tó ń mọ́sọ̀rọ̀ jù wọ́n padà mú yín jáde ọlọ́run lima tu'adun. Hayhat, ó àìháàtà olóńgbèlú mú fẹ́yìn ọwá jẹ́ ti máa fi àìbà ọ̀dá ó jìnà nímọ̀tò àdúnà tí ó ti lérí rẹ̀ fún yíò lè rí bẹ́ẹ̀ ó lẹ́sẹ̀ wá kú tó wá jí ń dìde ó jìnà ìnìyà ilá àyà tó na àkú àti máa gbáyé láti máa bá lọ ní àà wọ́n máa náà ṣẹnu bí mọ̀ bẹ̀rún sí tààbí ikú tẹ́wọ̀n ní gbé wa dìde إن هو إن هو إلا رجل افترى على tó ṣe fi ń dájà pa ọmọ lọ́run tó ti ṣe ọlọ́run ọba lòwò. Wa ma nahnu lahu bi mu'minin. Àwọn òní ní gbàgbàgbà ọ̀. Ìyẹn náà wá kí sọ́lọ́run bá nẹ́bí ìlú òjè sọ́lọ́run عما قليل ليصبحن نادمين الله wá dáhùn pé láìpẹ́ láìjì ọlọ́run gbàdúrà rẹ̀ sọ́rọ̀ àwọn ọjọ́ rẹ̀ láìpẹ́ láìjì wọ́n padà dẹni tí ó sàbá mọ́ فأخذتهم الصيحة بالحق ẹ̀ wọ́n padà sàbá mọ́ pẹ̀lú yàpá rẹ̀ pẹ̀lágídí tí wọ́n ń bọ lágídí níbi ọdún mú wáyé fáàkàzá tí wọ́n mọ́ sọ ìhásò ìbílẹ̀ ápì ọlọ́run wá fi gbígbá wọn mú ọlọ́run fi gbígbá wọn mú láwọn tẹ́ sọ bá wọn jọ sáàrí orí ló bí a pé inú tafsiri wa alìmìsíwáwò ìròyìn àwọn méjèèjì nítorí pé bó ṣe jọ tàwọn ádàlówó la ọwọ́ àjọ tàwọn òjò bí báyìí ibi òtítọ́ ariwo òdodo òun ló gbá wọn mú ẹ̀rí wọ́n sì lẹ́tọ́ síbẹ̀ nítorí àìrígbàgbọ́ wọn àti kọjá àlà wọn ohun tó sílé àjò ni pé ariwo àtàtẹ́gùn tó lé atẹ́gùn jì tó lágbára tó tútù lọ́lọ́wọ́n bá fi gbá wọn mú تدمر كل شيء بأمر ربها تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم Fọ̀jàánáhùn gọ́sáà. Fọ̀jàánáhùn gọ́sáà. Ọlọ́run ní gbé wá gbá ọmú pẹ̀lú òtítọ́, àwa sọ wọ́n di gọ́sáà àrùn pàǹtí. Ọ̀tìrọ́sì ní ojú ló máa ń wọ́dá nìyàn. Fàbùrùdàlíkọ̀ omi rọ̀lì ni. Nítorí bẹ́ ìjìnà sí pé ìjìnà sí kí ọlọ́run, ọ máa jẹ́ tàwọn alábòsù. Wọ́n ní èyẹ́ dàbí ọ̀rọ̀ ọlọ́run wọ́n sí, máa ọ̀nà ni wọ́n sábò òun náà lura wọn sí nítorí bẹ́ẹ̀ gbogbo àwọn ẹni tí gbọ́hun dáńgbé yìí káwọn náà sọ́ra wọ́n má pẹ̀lú ń sẹ́ nírọ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك